tí mo fẹ́ ká dìmú. Ẹlẹ́ẹ̀kínní, òun ni pé artificial insemination yìí ó jẹ́ fífi àtọ̀ akọ màlúù òyìnbó sí abo màlúù wa láti bí ọmọ màlúù tó máa fún wa ní mílìkì púpọ̀. Kókó kejì, òun ni wípé ọmọ tí màlúù yẹn bá bí á máa fún wa ní mílìkì tó tó lítà mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ká fi wé màálù tiwantiwa tó máa ń fún wa ní lítà kan sí méjì lójúmọ́. Kókó ẹlẹ́ẹ̀kẹta, òhun ni wípé tí màálù bá ṣe mílíìkì tó pọ̀, àgbẹ̀ máa rí owó tó pọ̀ si. Kókó kẹrin, òhun ni wípé àwọn àgbẹ̀ wọ́n á máa lè tọ́jú màálù díẹ̀ kí wọ́n dẹ̀ máa rí mílíìkì púpọ̀. Kókó karùn-ún ni wí pé tí a bá ya màálù sọ́tọ̀ fún artificial insemination ká máa tọ́jú wọn dáradára nípa fífún wọn ní oúnjẹ tó tọ́ àti fífi wọ́n sí ilé tó tọ́, ka dẹ̀ ṣe ìtọ́jú àìlera wọn aleyka salam adúpẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ní ah, dáadáa lè dé adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ dáadáa ni báwo làwọn ẹran yín náà adúpẹ́. bó wàá ní ìjókòó yín ni. aa ah, wo ìwọ náà ó ti rápẹrẹ ìjókòó ti da ìjókòó ń dùn irọ́ da à ń gbádùn eh, pàtàkì jùlọ lórí ètò kan tí wọ́n gbé wá fún wa tí àwọn iléeṣẹ́ mílíìkì gbé wá ètò tó jẹ́ pé wọ́n mú àtọ àwọn ẹran ìlú èbó tí wọ́n wà fi sára ẹran tiwa tí ó bí ọmọ ọmọ irú ẹran ilẹ̀ yìí. artificial insemination o ṣeun ìní wọ́n gbé wá fún wa tí ẹran bá lóyún tó bá bímọ ọmọ tó bí tó bá dàgbà omi míìkì tá a máa ọ pọ̀ débi pé ìlà màálù ti ara bẹ kíní àtọ̀ yẹn lóyún. ah dáadáa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a máa tí a kọ́ṣẹ́ ń pa ìtí a sì máa ṣe dáadáa àwọn àwọn ni wọ́n wà á fún àwọn ẹran wọn ní oyún tí a bá ti fi àtọ̀ sí wọn lára tí a bá lóyún tí a bá bímọ bóyá bí ntí à ń rí lára ẹran wọn ju lítà méjì lọ tẹ́lẹ̀ ntá a rí lára ẹran wọn ó tó lítà méjìdógún ó ètò dáadáa ni o. Ah, ètò dáadáa ni. láti jàǹfààní láti jàǹfààní rẹ jẹ. ẹ eh, à ah, ah. wo kò sí ní tí ò sí ń bẹ̀ torí bí mílíìkì ń bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lówó mi ó sì máa pọ̀ sí. àwọn obìnrin wa gan máa gbádùn. dáadáa dáadáa. àwọn náà ní lọ́jọ́ káwọn náà wàá wẹ̀yìn wò pétò bóun ní káwọn náà padà wá káwá jọ. àwọn ò kiriki àwọn ò kiriki mọ́ o àwọn ò kiriki mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ń gbà ọ́ nímọ̀ràn ìwọ náà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn ààbò pè wọ́n kó o ṣe fáwọn ẹran rẹ̀ kó o sì fáwọn ẹran rẹ yóò wúlò fún ọ. jẹ́mi náà tí n bá ti ṣe kí n máa rí omi màálù tó kọ̀ lára màálù mi. dáadáa ilé mi náà ṣe kí n tó ṣe lítà kan sí méjì làwọn ẹran mi fún mi lójúmọ́ ṣùgbọ́n àtìgbà tí akọ́ṣẹ́mọṣẹ́ tó ti wá bá mi fi àtọ̀ ìlú àwọn ẹran ìlú èbó sára ẹran mi ọmọ tí wọn bí ìgbà tó dàgbà lítà mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ní fún mi. màálùú kan náà soso màálùú kan náà soso lítà mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyẹn ni pé akọ́ṣẹ́mọṣẹ́ ló máa fàtọ̀ sára màálù. bẹ́ẹ̀ ni ọ̀nà ń bẹ tó lè gbàjẹ́ àǹfààní yìí lóòótọ́ tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni ó fi àtọ̀ sára àwọn ẹran yìí ṣùgbọ́n ìlànà mẹ́ta kan bẹ tí o gbà kó tó di pé kínní yìí yóò bọ̀ sí rere àkọ́kọ́ o kọ́kọ́ ṣe àyẹ̀wò fún àwọn ẹran rẹ bí ìlera ara wọn bó ṣe tó àwọn tó lọ́làáfíà nínú wọn ó yà wọ́n sọ́tọ̀ lẹ́yìn eléyìí ó wàá wò ó bóyá àwọn ẹran yìí wọ́n lè gba àtọ̀ ẹran ìlú èbó tí wọ́n fi sí wọn láà lẹ́yìn èyí ni akọ́ṣẹ́mọṣẹ́ ó wàá fi àtọ̀ sí wọn láà lẹ́yìn ìgbà tí wọ́n bá wàá fi àtọ̀ sí wọn láà ó wàá yà wọ́n sọ́tọ̀ ó máa ṣe ìtọ́jú tó péye fún wọn ó máa fún wọn lóúnjẹ tó dára lásìkò pẹ̀lú omi Eh, o wa ah, eh, eh, ni o wa ko wọn jìnnà síbi tí a kọ mí kó ba lè má gùn wọn torí ààtọ̀ tí akọ́ṣẹ́mọṣẹ́ fi sára wọn kó ba lè má ba oyún jẹ́. ìyá ńlá ni ẹ o màlúù kan níta mi èdè. irọ́ ọ̀dà mọ̀ ń jàǹfààní rẹ o irọ́ ọ̀dà mọ̀ ń jàǹfààní rẹ a mọ̀ ń jàǹfààní rẹ o irọ́ ọ̀dà wúlò fún mi. lóòótọ́ ni gẹ́gẹ́ bó ṣe wí ìyàtọ̀ ti dé bá ìgbésí ayé mi torí pé. gbogbo nǹkan tí n lè ṣe tẹ́lẹ̀ mò ń ṣe ọ̀rẹ́ mi àwọn ọmọ tí n lè rán lọ síléèwé mò ń rán wọn lọ síléèwé àwọn àyàwó mi ń gbádùn wọ́n ń sinmi àwọn ọmọ mi mu mílíìkì gidi mò ń rí mílíìkì tọ́pọ̀ mò ń rí owó tọ́pọ̀ tó ń wọlé fún mi lẹ́yìn eléyìí ẹ̀ràn díẹ̀ mílíìkì tọ́pọ̀ irọ́ ọ̀dà mò ń gbádùn bẹ́ẹ̀ ni mò ń gbádùn ọ̀rẹ́ mi ìgbádùn ti dé ìgbádùn ti dé ẹ̀yin náà gbìyànjú ká jọ jàǹfààní. ẹgbìyànjọ kájọ jàǹfààní ẹ. ọ̀dà olójú pé tí n bá ṣe màálùú mi ò ní kú. kò sí nǹkan kan tí yóò ṣẹran rẹ yóò tún dáàbò bò fẹ́ràn rẹ ni torí pé ẹran rẹ ò rí ní dààmú kankan láti ibi ìdààmú ìbálòpọ̀ akọ ẹran kò sí nǹkan kan tí yóò ṣẹran rẹ. báwo ni ìgbìmọ̀ yìí kí ètò yìí yóò wúlò fún ara màálùú mi. yóò ṣeé ṣe níwọ̀n bá tọ́ bá ti lè tẹ̀lé àwọn ìlànà tí mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan tọ́ bá ti lè tẹ̀lé tó sì jẹ́ wípé ẹni tí eléètò tí wọ́n wàá fi àtọ̀ sáwọn ẹran yìí tó bá tún ṣe àlàyé fún ọ tó sì tẹ́lẹ̀ kò sí kò sí ìdààmú kankan lórí rẹ̀. ọ̀rẹ́ mi èmi ò nígbàgbọ́ bí nǹkan àfọwọ́dá yìí o èmi ò rò pé mi ò lè ṣe o. ọ̀rẹ́ mi mo yanjú o ṣe nǹkan tó sì wàá dáa ni èyí tí wọ́n ṣe fẹ́mi ìrọ̀rùn lọ́ba dé ìrọ̀rùn làwọn ẹran mi lóyún ìgbà tí wọ́n bímọ náà ìrọ̀rùn ni fún wọn níwọ̀n àgbà tó jẹ́ pé akọ́ṣẹ́mọṣẹ́ ní ọ̀wà àṣàyẹ̀wò síwájú kí wọ́n tó ṣe fún wọn gbogbo ìdààmú tí ẹran máa tí abo ẹran máa rí látara akọ ẹran bíi ìbálòpọ̀ àwọn ẹran mi ò rí bóyá bí àìsàn bóyá bí ìṣèṣe gbogbo eléyìí ò sí gbìyànjú kó o ṣe àti pé èmi rí mílíìkì tọ́pọ̀ nísìnyí kò sì sí ìdààmú kankan fún mi mọ́ gbìyànjú kó o ṣe kí ìwọ náà jàǹfààní rẹ̀. ọ̀rẹ́ mi ní àwọn ìdòdó wá ṣàlàyé fún wa báyìí ọkàn wa ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni wọ́n wá wù mí kí n kópa nínú ètò yìí. ó wù náà ó wù mí náà kí ni ìwù mí náà. ọ̀dà ó ti parí nígbà náà ń wà bọ́tẹ́ ti sọ pé ó ti wù ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ sì darapọ̀ mọ́ ètò yìí inú tèmi náà dùn sí ṣùgbọ́n ntọ́wá kan báyìí ni pé ẹ lọ ṣe ìforúkọsílẹ̀ lọ́dọ̀ òṣìṣẹ́ NDDP tí wọ́n ń pè ní NDDP àwọn ni wọ́n ń ṣe àmójútó ètò yìí so wọ́n lè fún yín ní wọ́n lè tọ́ sọ́nà sí i lórí ètò yìí so èsè èsè mi dúpẹ́ èsè inú mi dùn èsè èsè ọ̀dà ẹ máa kí mi. nínú àwòrán yìí kókó márùn-ún kan wà tí mo fẹ́ ká dìmú. Ẹlẹ́ẹ̀kínní, òun ni pé artificial insemination yìí ó jẹ́ fífi àtọ̀ akọ màálùú òyìnbó sí abo màálùú wa láti bí ọmọ màálùú tó máa fún wa ní mílìkì púpọ̀. Kókó kejì, òun ni wípé ọmọ tí màálùú yẹn bá bí á máa fún wa ní mílìkì tó tó lítà mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ká fi wé màálù tiwantiwa tó máa ń fún wa ní lítà kan sí méjì lójúmọ́. kókó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tí màálù bá ṣe mílíkì tó pọ̀ àgbẹ̀ máa rí owó tó pọ̀ sí i. kókó kẹrin òun ni pé àwọn àgbẹ̀ wọn á máa lè tọ́jú màálù díẹ̀ kí wọ́n dẹ̀ máa rí mílíkì púpọ̀ kókó karùn-ún èyí pé tí a bá ya màálù sọ́tọ̀ fún artificial insemination ká máa tọ́jú wọn dáradára nípa fífún wọn ní oúnjẹ tó tọ́ àti fífi wọ́n sí ilé tó tọ́ ká dẹ̀ ṣe ìtọ́jú àìlera wọn.